أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما كان من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run alhamdulilayi ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà ni ọba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún kí àti gẹ̀ fún asọ́jà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ànábì àti àwọn alára àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tá à ń tẹ́lẹ̀ jùpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéra kìyàmà allahumma amin eléyìí ni ètò yín ètò wa dáwàtúlẹ̀ haq ìpèpè òdodo èyí tí wọn ò lù tí máa ń dé sí tìgbọ́ ẹnì kọ̀ọ̀kan láti mọ́ṣáláṣí náà ní ìyànà bódìjà central mosque tí ó wà ní òpópónà márosẹ̀ ọjọ́ expressway kọ́nà balikọ́lá kó jẹ́ kí á rí àwọn ustaasu wa sulaiman muhammadu awal amubiyaya tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa níbẹ̀ kọ́nà balikọ́lá kó jẹ́ kí á rí wọn pẹ́. a tún ń kí ẹ̀yin èèyàn wa pé a kó àmójúbà oṣù ramadan ó tówó yìí èsìn tí à ń dágbére fúnra wa lórí ètò yìí pé inshallah kọ́nà balikọ́lá kó tún sọ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan ọdún tí ń bọ̀ lọ ọlọ́run sì gba àdúrà náà gbogbo àwọn tí wọ́n ti bọ́ọ̀dì sálíkì àmọ́pátá tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ọ̀kẹ́ bọkọ̀ mọ́ ọlọ́run kọ́nà balikọ́lá kọ́ba ní foríjì wọ́n àwa tí ọlọ́run tún ní kí á di àsìkò yìí náà kọ́nà balikọ́lá kó àwẹ̀ tí a bọ́ sínú rẹ̀ yìí kó gbà níbàdà fún ẹnì kọ̀ọ̀kan wa kó ti yọ́nú sí wa síwájú káwé ò tó bẹ̀rẹ̀ inú àwẹ̀ náà kọ́lọ̀ mọ̀jẹ̀ kásìkò ń gẹ́bì inú rẹ̀ kọ́ káwà kúnú ẹrú tí yọ bọ̀ kún náà kú lọ́rùn rẹ̀ la hawla wala quwwata illa A ustaz wa Sulaiman mudul awal amubiyaya wọ́n ti wà ní kalẹ̀ ní òru tòní pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kí àwọn ustaz wa kún bá ní sí àwọn aráalé. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh waaleykum salaam wa rahmatulahi wa barakatu a kí ustaasu wa ẹ kú gbìyànjú ọlọ́run balẹ̀kọ́ aláyọ̀bá ní sàn ní ẹ̀sùn olóore àwòye ọdún tọ́lọ náà ní tí ẹ̀ ń bá ní sàlàyé àwọn ẹyẹ àwọn ọ̀rọ̀ tí ó díjú nínú ẹ̀sìn tọ́lọ ń sì ní kí ọmọ yé gbogbo àwọn olùgbọ́ wa atúnbẹ̀lọ́ náà ní ọdún yìí náà kọ́lọ́run balẹ̀kọ́ ọlá kó tó sàlékún àgbọ́yé rẹ̀ fẹ́ni tá a sì ń gba ètò yìí pẹ̀lú ìdùnnú akí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run yóò fi àlìjànnà yóò fi tà wá lọ́rẹ akí wa pé a kú àdúró tì wa tọ́jà yìí pé gbogbo àwọn èèyàn ń pè wá kí a ṣe dáwọ́tò làákè òtún ní orí ètò padà náà ni alihamudulilayi àtúntìdé kọ́lọ́n balikọ́lá kọ́ máa bá ní ṣe àlékún okun rẹ̀ fún àwọn ustaasu wa ustaasu wa ẹ dákun iléeṣẹ́ splash tí a wà yìí afẹ́kẹ́ bá ní kọ́kọ́ ṣàdúrà fún wọn torí pé iléeṣẹ́ ọmọlúàbí ni síwájú kó tó di pé a bẹ̀rẹ̀ ètò náà allah subhanahu wa ta'ala yóò máa bá ní kíyèsí wọn yóò máa lò wọn fún ìyọ́nú rẹ̀ kò ní í lò wọn fún ìbànújẹ́ kò dẹ̀ ní í lò wọn fún ìbínú rẹ̀ kò dẹ̀ ní jẹ́ kí iléeṣẹ́ náà kó jóná àti àwa àti gbogbo àwa mùsùlùmí pátá náà tá a wà ní rọmọdán yìí àjọ tán sórí ìyọ́nú ọlọ́run ọba wasalaamu alaykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ dákun oṣù rọmọdán tí à ń pariwo tí ó wọlé ustaasu wa kí ni ìdájọ́ gbígba àwẹ̀ nínú oṣù rọmọdán tí a wà yìí sí ọ̀ranyàn ni àbí tó bá wùwà òun náà ni a lè gbà kẹta bá ní dáhùn ní ṣókí. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah wa ba'ad gbígba àwẹ̀ nínú oṣù ramadan ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti ní obìnrin àyàfi àwọn tí ó jẹ́ wípé wọ́n ní alùdúró àṣẹ́rìí àwọn mo fún ọ ní excuse látọ̀dọ̀ ọlọ́run wá bóyá obìnrin tí ó wà off solat tí kò nírun tàbí obìnrin tó jẹ́ pé ó ń ṣe ẹ̀jẹ̀ obi lọ́wọ́ àti àwọn míì míì míì ti pé àyè lè má gbà wá láti sáré kàálẹ̀ báyìí lẹ́yìn ìyẹn àwọn tí wọ́n ní excuse má gbà lásìkò yìí bó tiẹ̀ jẹ́ pé àwọn tá a tún wí yìí náà wọ́n padà tún san padà tí rọmọdọ́n náà bá lọ tán ìrún tí àsìkò ìgbà lọ́wọ́ wọn nìkan ni wọn ò ní dá padà gẹ́bílẹ̀ ìsìwánu hadith yàwá aisha wal hadith mukhraj sahih ọlọ́mọsàbà ni yọnu sí yàwá aisha náà. bákan náà ààwẹ̀ gbígbà yìí ọ̀ràn yẹn ni tá a rẹ́rì ẹ̀ nínú alukur'an kọ́dà kìí ṣe àwa yìí nìkan ni ààwẹ̀ kọ́kọ́ jí ọ̀ràn yẹn fún ma min ummatin من الأمم الماضية السالفة السابقة إلا وقد كتب الله سبحانه وتعالى عليها حظها من الصيام kò sí ìjọ kan tó ti lọ ṣáájú rí kọ́dà ṣáájú ìsìláàmù gan pàápàá ṣáájú kó tó di pípa ìsìláàmù dé ànábì Mùsá wá ní o ànábì Ìsá ní o gbogbo àwọn ànábì pátá kò sí ìjọ kan tọ́lọ́run rán ànábì sí àyàfi kó jẹ́ wípé ọlọ́run ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún wa kí ni ẹ̀rí wa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni allah subhanahu wa ta'ala máa àdìkúrà ni wípé a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu ọlọ́run ní pẹ̀yẹ̀ gbàgbọ́ òdodo kutiba alaykumus siyam àwọn ọlọ́run ọba la ṣe gbígba àwẹ̀ rọmọdọ́yìn la ṣe ní ọ̀ranyàn fún yín o kama kutiba ala alladhina min qablikum ẹ má wò pé ẹrù ńlá la gbélé yín lórí àwọn tó lọ ṣáájú yín náà bá a ṣe ṣe lọ́ranyàn fún wọn nìyẹn ìbẹ̀rẹ̀ àwọn afáà ti mú ìdájọ́ eléyìí torí kíni la'allakum tattaqun kẹ́ ẹ lè jẹ́ ní tí ó bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala àfikún sọ̀rọ̀ abẹ́lọ́m àtẹ̀mí àtẹ̀yìn já wà nù ẹni tí ó lè bẹ̀rù rẹ̀ pẹ̀lú rọmọdọ́ yìí náà o tí rọmọdọ́ bá tún nọ̀tán náà já lè máa bẹ̀rù rẹ̀ gbogbo sẹ́wà jọ́ lè máa jẹ́ nítorí rẹ̀ mẹ́jẹ̀ àjálàta kò bú fẹsìn ìwọ ọba mẹjẹ ó tún bá ní sọ́nù àdìsí abúlé bin umar àti àdìsí abúlé àti àdìsí abi hurairah wípé ìdárọ̀ àìtùmù fasumu tẹ́ ẹ bá ti rí oṣù ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ bá sùn rí náà ẹ túnu gbólóhùn yìí náà ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí náà anusam bá ní fi ń tun tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún nu alukur'an bákan náà ajima àti umma gbogbo àwọn afa àpàtà látòrí àwọn sọ̀hábà wọ́n sì panu pọ̀ lórí wípé dandan tí akí àwọn òṣìṣẹ́ wa ọlọ́run balẹ̀kọ́lá yóò jẹ́ kí a rí yín pẹ́. àyè dákun nígbà tá a ti gbọ́ yí pé ọ̀ràn yẹn ni àwẹ̀ jẹ́ báyìí fẹ́ni tí ẹ ti kàálẹ̀ fún wa tó jẹ́ mùsùlùmí tó sì jẹ́ ọkùnrin àbí obìnrin tí kò ṣe nǹkan oṣù àtàwọn nǹkan tí ẹ̀ka yìí tó jẹ́ ní tó ti bàlágà ọláwo láàrí níbi gbígba àwẹ̀ Ramadan yìí sí àkànfi bíi panu lásán ni àbò ní àwọn ọlá tí ọlọ́run balẹ̀kẹ́ ọlá tó gbé kalẹ̀ fún. alihamudulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah ba'ad ọlá tí ọlọ́run gbé kalẹ̀ fún ramadan ọlá tó ga pípọ̀ ni bó tiẹ̀ jẹ́ wípé àwọn èntọ́ jẹ́ ìfinilọ́kànbalẹ̀ ní ti ayé ń bì ọ̀pọ̀ ń bẹ ṣùgbọ́n ti àlìkíyàmà nǹkan tójú kan ò rírí ni tẹ́tí kan ọ̀gbọ́rí tí ò sì sọ kúlúkúlú lẹ́mìí ẹnìkan rí inú oore nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ ni Allah subhanahu wa ta'ala ló ti pèsè ilẹ̀ fún gbogbo ẹ̀ ń bá gba ààwẹ̀ náà ṣùgbọ́n ààwẹ̀ yìí ká tètè jẹ́ kí a mọ pàtàkì rẹ̀ gan ṣáájú kó tó di pé a sọ díẹ̀ nínú ọlá rẹ̀ àwẹ̀ ìkónuró ni láti níbi jíjẹ ìkónuró ni níbi mímu ìkó ara ró náà ni níbi à ń súnmọ́ obìnrin àtàwọn nǹkan míì tó tún lè sí ẹnu láti ìgbà tó bá ti di wípé àlùfájàrí bá ti yọ títí tó fi di wípé òòrùn ọwọ́ tá a bá dẹ̀ wo àsìkò tá a wà ní ìsìn àwẹ̀ wa ń bẹ̀rẹ̀ ní ìsìn láti bíi five ten tàbí five eleven láwọn àdúgbò míì tá a sì ń sínú níbi seven oh six sí seven oh seven ẹ dákun ẹjẹ ti pàkíyèsí sí eléyìí àsìkò àwẹ̀ nìyẹn ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ọba ní kó ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ wá tí ọlọ́run ọba ní kó fi ṣàlàyé fún wa kó lè máa jẹ́ ìtutù ojúlẹ̀ fáwa mùsùlùmí. jaa min hadith abi rayro radiyallahu ta'ala anhu wa anusu asam sọ wípé ọlọ́run ní kullu amali bin adam gbogbo sí ọmọ nàdàmà pátá òun ló ní nǹkan rẹ̀ illa siyam àyàfi àwẹ̀ fa innahu li èmi ọlọ́run ọba mo ní àwẹ̀ wàhánà ajizi ìbí èmi ní sì san lẹ́sàn lórí àwẹ̀ yẹn ẹ wo bí alọ́sàsáràn ṣe pàtàkì àwẹ̀ gangan fúnra rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo sí ọmọ nàbí adama pátá ọlọ́yin náà ló ní gbogbo rẹ̀ ní í ṣe é fún tó bá ti ṣàfọ̀mọ́ rẹ̀ fún Allah subhanahu wa ta'ala yóò sì gbẹ̀san lórí rẹ̀ kọ̀tà ṣe bí ìgbà téèyàn bí ọmọ mẹ́wàá tí kan wá ń ṣe dáadáa pípọ́ gá nínú àwọn ọmọ yìí gbogbo téèyàn fẹ́ ní í ṣe fún ẹ̀ tí wọ́n rí ah, ọmọ mi ni ọ́ yòókù náà sì ní ẹ̀dá kan tàtà náà ló ní ayòókù oyin náà ló ní àwọn yòókù ṣùgbọ́n ìwúrí ń bẹ ń bẹ kí sì lára àwọn nǹkan tó fà nítorí pé ààwẹ̀ ó jẹ́ iṣẹ́ kan láàrin ẹrú àtọlọ́hun ọba rẹ̀ èèyàn lè jí ó ti jẹ́ àpùtàn nísìn olómi fíjú mic kó tó bọ́ ọ̀ta kó sì padà wà á mọ wá sojú mítọ́mítọ́ bí ẹn pò ńláwẹ̀ ń gbójú tẹ́nìkan kò sì ní mọ̀ wa ni alọ́sàlám sọ pé béèyàn bá mọ́sálásí èyàn ò rí pé èyàn ń kírun béèyàn bá wá sí ájì wọ́n mọ̀ pa lágbájá lọ uh, sí maka béèyàn bá ń yọ zaka nígbà míì ọ̀pọ̀lọpọ̀ gbà èyàn mọ̀ pa lágbájá ti yọ zaka rẹ̀ ṣùgbọ́n ààwẹ̀ yìí ẹnìkan ìbáyàn mà nítorí pé kọ̀kọ́ ń bẹ́ ń bẹ̀ kọ̀rọ̀ ń bẹ́ ń bẹ̀ torí pé kò sí inú ẹ̀sìn pé ń bá ti gba àwẹ̀ ká máa tẹ̀lé káàkiri ká bá wọ yàrá bọ́ bá wọ yàrá bọ́ bá wọ tọ́lẹ́tì mélòó mélòó èèyàn nínú àwẹ̀ tí ó bẹ̀rẹ̀ àti máa sàrọ̀ látẹnu tí ó sì ti mu omi yó tí ó sì tún máa sọ pé òun gbà wẹ̀ lọ ṣùgbọ́n àlọ́ mẹ́ni fún ààwẹ̀ wípé èèmọ̀ ni kọ́dà lọ́sọ̀ tó máa ń sọ wípé kọ́dà wàlàkọ̀lùfù fami sọ im wàlàkọ̀lùfù fami sọ im ẹ sì máa wo yíyípadà òórùn tí máa wá láti inú àgbẹ̀dù òórùn ìkèésí ẹnu ní bí kèésí ẹnu ní tí ó bá ti di pé àgbẹ̀dù nísàlẹ̀ ó di wípé kò sí oúnjẹ ń bẹ̀ mọ́ tọ́kárí inú àwọn spéèsì kọ̀ọ̀kan tó wá wà ń bẹ̀ gáàsì ti bá ń bóde ń bẹ̀ ẹnu náà ni ó kúkú gbà tí wọ́n ń bóde yìí síta òórùn yìí tó bá bóde látẹnu aláwẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju mísìkì lọ ju òórùn àti mísìkì lọ kí lọ wàá fà ó ń béèrè ọ̀wà béèrè wípé ó sì lè jẹ́ nǹkan tí ń rùn yìí wà láìkì ju àwọn àfáà ni kullu shay nasha'a an ta'ati Allahi subhanahu wa ta'ala fahuwa mahbubun ila Allahi subhanahu wa ta'ala gbogbo ntọ́ bá ti jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ níbi tọ́lọ́n ló ti sẹ́yọ gbogbo bí nǹkan sí orí ìní ọ̀wọ̀ ọlọ́run ọba jù kílẹ̀ rí wa jaa fil musnad ahmad bin hadith abdullah bin abbas radiyallahu ta'ala anuma wa ardahuma anusani sọ pé tó bá di ọjọ́ arọ́fà Allah ta'ala yubayi malaikata bi al-mawqif ọlọ́run wa máa fi ara rẹ̀ yóò máa fi yangàn fún àwọn malaika pẹ̀lú àwọn èèyàn rẹ̀ náà mùsùlùmí tí ń bẹ ní ibi tí ń bẹ ní resort eh, ah, ah, tí ń bẹ ní arọ́fà tí ń bẹ ní pápá fọlọ́hún ọba ní arọ́fà tí wọ́n dúró ń bẹ̀ ọlọ́run àmọ́ sọ fún àmàlẹ́ká wípé ẹ wo àwọn ẹrú mi ja'uni shu'uthan ghuburan wọ́n wá bẹ̀mí ọlọ́run ọba orí wọn lọ́ta kókó yìí eruku ló bọ̀ wọ́n dàrú yìí ẹ mo sì nífẹ̀ẹ́ wọn kún nífẹ̀ẹ́ ebe ẹ̀sìn pé tí n bá dẹ̀dà sórílẹ̀ wọ́n máa balẹ̀ jẹ́ ni àwọn ilé ìwà ń kọ́ kí ni tí ń fẹ́ ebi ń forí ire ní lọ́dọ̀ mi ni wọ́n fẹ́ kí n foríjì wọn wọ́n fẹ́ wà àlùjánnà wa ana ushidukum anni qad ghafartu lahum mo sì ń tún fẹ̀yìn màlìkà yìí náà jẹ́rìí pé mo sì ń foríjì wọn bẹ́ẹ̀ bí yàn bá sì yọ síyàn lọ́ọ̀kan tó nínú ẹ̀ta kókó àwọn ò ní fẹ́ wò bẹ́ẹ̀ bí yàn bá sì yọ síyàn lọ́ọ̀kan tẹ̀rùkú bòdàrò à ní fẹ́ wò ṣùgbọ́n ń tọ́ fa eruku yìí ń tọ́ fa kíkún orí ìjọ lọ́hùn ibi tọ́lọ́hùn ló ti sẹ̀ ajẹ́ pé nítorí pé tọ́lọ́hùn ọba lọ́ba bí sí ìyàn la ajẹ́ wípé ntọ́lọ́hùn ọmọ nífẹ̀ẹ́ sí jùnú ńgbọ̀ jẹ́ pé ìfèbi panu láti fi rójú rí ọlọ́hùn ọba ńlọ fa kí agbẹ̀dúró ti ní spéèsì tó fi wá ń gbé òórùn ìjáde fàhádà ahabuṣe ìlàlọ́ atami rẹ̀ helimisk eléyìí ni ọmọ wà lọ́sàtàrà jù kọ́dà ju òórùn alimisk lọ ilé náà sáà ń bá ní sọ أبي أمامة الباهلي رضي الله عنه أرضاه والحديث مخرج في في في السنن عند من بيهكي النبي صلى الله عليه وسلم ẹnì kan wá bá Abu Umama yìí wá bá sàlám jọ kan ànábì wọn sára yọrọ fún Abu Umama wípé à ànábì sàlám e iṣẹ́ wo ló dáa jù tó yẹ kí n tètè máa ṣe anabi sallallahu alayhi wa sallam wa n sọ fún ẹni asaf hadithi ibn khuzaima olọgba wa ó ní ayyul amali afdal anabi iṣẹ́ wo ló dáa jù kí n máa ṣe tí n fìrú ju ọlọ́run ọba amsa wa sọ pé alayka bisawmi fa innahu la idila lahu yaari pọ́ǹgbà wẹ̀ pípọ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí wípé kò sí n tó ṣeé fi wé nínú iṣẹ́ eléyìí náà tún padà ń túmọ̀ hadithi àbí ìrírọ̀ ìlọ́fà tó fi jẹ́ pé àwọn aláwẹ̀ wọ́n dá ní ọ̀nù ọ̀nà kan tó jẹ́ pé báàbù rọ̀yàn báàbù ẹnu ọ̀nà ìrẹ̀ǹgbẹ́ ìní ọ̀jẹ̀ fún wọn tó bá dijọ́ gbìyànjú kíámẹ́ bí yàwó ni mina rahman tí wọ́n mọ̀ rí dáadáa pípọ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ dákun ẹ má jẹ́ àlú àwẹ̀ wáyé ẹ àgbà bọ́lọ̀ ń ṣe ni àgbà ni ẹ dákun gbólóhùn ọlọ́run ẹ tí kí mo fẹ́ fàwẹ̀ ṣe ìyàwó ọ̀rẹ́ mi ni ìyàwó ọlọ́run ni ẹ jẹ́ àmẹ́lẹ̀ ikú lẹ́nu wàláhi wàl Allah, gbogbo ń yarawa a lè yára wa ó nígbà tá a jọ wà ń ó kú ó kúṣẹ́ rẹ̀ àìmọye mílíọ̀nù yóò sùnlẹ̀ lẹ́yìn èèyàn àìmọye ilé yóò sùnlẹ̀ lẹ́yìn èèyàn àìmọye ọkọ̀ yóò sùnlẹ̀ lẹ́yìn èèyàn èntọ́ dáa tọ́lọ̀ ń pè wá sí i wal baqiyatu salihatu khayrun inda rabbika thawaban wa khayrun amala gbogbo ìta ti iwájú yìí ènìyàn bá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìní mùsùlùmọ́rọ̀ máa ran kan òun sì ni tí ó sẹ́kù gbére wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum inshallah ẹ̀yin yẹn wa a tún ti bọ́ sórí ètò padà náà nu pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run a máa farabalẹ̀ gbádùn wa láti ti máa mú àwọn àkọ́tún ètò míì wá pẹ̀lú oríṣiríṣi ìbánisọ̀rọ̀ tí a ti là kalẹ̀ fún wa tó jẹ́ pé inshallah yóò tún lè máa lé wa kún lágbọ̀ọ́yé ẹ̀sìn wa tó bá tún di náà a máa tẹ̀síwájú àwọn tí a wà nínú ilé agbára ní òru tòní àwọn náà ni ustaasu wa Ismail ẹ̀rọ àlà wọn bẹ ṣé wa Abdulrasaq arówolosúnà pẹ̀lú wa ẹni tí ó gba ohun wa sílẹ̀ àwọn náà ni àfa wa Bidmos ẹnire ẹni tí ó ń darí ètò ẹni Sulaiman Abu Ibrahim ẹ̀sà òkè àwa tí a bá ní ìbéèrè kà bí ìbéèrè míì tó wa lójú ká máa pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero sixty six fifty seven seventy thirty six zero seven zero bákan náà zero eight zero fifty ninety one fifty eight sixty five subhanakala muhammadik ashadala ilaha ant astaghfiruka wa atubu ilayk wasalaamu wa rahmatulahi wa barakatuh.